الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بعد السلام عليكم ورحمة الله وبركاته آه أني إليك هناك إلي تقو أنوي ẹ̀rì ìsanamíwọ́ gómàì àtọ́rì àmá dọ́bìrì ẹ̀nà ìkẹta ọbìrì ẹ̀nà báńkì rẹ̀kì ráúráú ẹ̀nà ìkà ọ̀pọ̀mùrì ní yímọ̀ náà àmì ẹ̀bẹ̀ dọ̀sọ́wọ́ra ẹ̀nà ìsìkà àìsẹ̀ ẹ̀nà ẹ̀mẹ́ ánànkà kánà náà ní mọ́tò mọ́rí aláhi sọ́lọ́tò sọ́lám lọ́rọ̀ bí area náà kàkà ọ̀nìlẹ̀ islam ní ẹ̀nẹ́ masori kẹ́nẹ̀ sponsor ara area náà sí àyẹ̀wò dà jébùlù bọ́ọ̀ mẹ́ka. akọ́mọdé yìí asẹ́nyẹ bàbá dáhùn sẹ́dẹ̀ yín tuntun àwọn yẹn a bí ọkàtà anáwé ọkọ̀mọdé yìí àgọ́ ha bẹ́ẹ̀ na èrò nyakẹ́ bàbá ní bọ́ọ̀lù tó àgọ́ èrì ẹ̀ sensitive bọ́ọ̀lù bi àbá iná yàtọ̀ àánú ọ̀rẹ́ yan wàláhì ẹ̀yẹ nànyà nìgò bọ́ọ̀lù yẹn nà mí ìsinilé yìí. Area náà bẹ area ẹ̀ta ọkàn òwe ní. Ọ̀rọ̀ òwe ní lọ́kùnrin habọ àwọn ẹ̀ka nù. ọlọ́bìká ọtúnmọ̀ yìí sallallahu alayhi wa sallam wọ́n mímọ̀ hàn ní hadith anabẹ́ ní sùfẹ́fù bukhari. ọdọ ẹlẹ́rìí ẹ̀ nọ́ọ̀mán àmà hadith sọ̀hí. bukhari an tún sallallahu alaihi wasallam ọkà anamadiya ẹ̀ẹ̀ta òmùlù ọ̀dọ́nyà ka òmùlù ọ̀náwọ́ ìfẹ́ na ahịa fitina anamuri ṣe zamara dọ̀ kwa àbára dọ̀ ana nke were inu ma ni below agro panyers na sodom homosexual na ọnụ amúyẹ̀ náwó àtànyé òyà na ọ̀rẹ́ náà ti àbí ìràgbá náà ń lómórí gbàmù. ka kàhún wo mórí nǹka àtúmọ̀rẹ́ ẹ̀kọ́ wẹ islam rẹwà náà hẹ́ẹ̀rẹ́ ka wale mare kome don islam wale mare ato to la de eh, ko nyen me na ko re kwa te men o mo li ko no don adu hotan ono badua ila kwana non umu na wa so hi umu ni wadu awani Tantu Musa Allah ya sallam, kawai ma bakan ka ìràgó náà yín ìràgó yahudi the jews ẹ̀nẹ́ gani lórí akẹ́rẹ́ òtúrí kùnyàn tòlù seventy one ìràgó náà yín nàtàrà ẹ̀nẹ́ gani ìrètàrẹ́ o tòrò ẹ̀rá seventy two ìràgó ànánà ẹ̀nlẹ́gà gani ìrètàrẹ́ o tòrò ẹ̀ta seventy three títún mùsùlùmí ọ̀sánmi lọ́ka ìlúhùn fi náà àná bẹ́ẹ̀ ni wọ́n náà ní wọn. àbí all these sects all these groups àbẹ́ ni wọ́n náà ní wọn. lórí kò ní à láwọn tó ń yẹn nìyí sọ̀rọ̀ láwọn ní wọn. nígbà náà ní lọ́rù lọ́ka ẹnẹ́yìn ìgbàgbọ́ náà ẹ̀ka. ẹ̀bà ayé rẹ̀ súnmọ́ ìṣẹ́lẹ̀ mìíràn sáájà mi náà adé ni ọ̀nà ẹ̀bà yìí náà ni. ìwà náà àbísẹ́lẹ̀ bá mi lọ àbísẹ́lẹ̀ ẹ̀ka ẹ̀mìrẹ́ sáájà mi ẹ̀mí. àwọn ká ló ń tó mórí sọ̀rọ̀ ọ̀rẹ́ nípa islam. Ọ̀nà òyìnbó.

بدأ الإسلام غريب سيعود غريبا كما بدأ فتوبى للغرباء ما أمن الغرباء إنني إنما وغرباء قاين أدنين سلامتم الجازة دي سنة إلى سؤال عاصم راب برنا كلا وغرباء قاين أدنين إنما لو كنن سلامتم ان إنما لو كنن إنما لو كنن ana ìdàgbò ojúra kí iná aka ní azmáìka bọ̀rọ̀ náírà. àwọn ká ọ̀ka ilẹ̀ wọn náà ìka lẹ́dín lẹ́yìn yuslihuna ma afsada nas laula kiri tin mutana ka abin ne duniya wato iragonen were rago ebe abin na naika ebe anyị chekwa ɗori na kanar ba zai yiwa roga-roga ọgbọ́n wuri kò múlì subhanahu wa ta'ala kọ́lá àkáyé ní qur'an ọ̀pá wọ́lítẹ̀kùn minkum ummatun yad'una ila alkhayr wa ya'muruna bil ma'ruf وينهون عن المنكر وأولئك هم المفلحون وملك جباني ناون أمة إراغو تدعون إلى الخير أنا هذا بنوي يأمرون بالمعروف يا مدعى ذلك النموي وينهون عن المنكر لا يدرعون أديوين يا كذا كسن أديوين أولئك هم المفلحون إذا لو ربنا أولئك يريبهم أقولك الأمر بالمعروف أي مرتكب أمر إذا والنهي عن المنكر دي يرعون ديان أنا سمعك الأم التمره نبنينا بل أم نوان أنا نبني هذا المنتمره إن نبني هذا ما نبني وبنبني كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله كنتم خير أمة يا أنا أنا بلغون كيكيرين أنا ميرها كيكيرين أنا بلغون تمني عليه الصلاة والسلام فأدون لهم أخرجت للناس لا لنفسها للناس ومن نطون صحيح عنه وابي òré àgbàní dáàzé ló ní hama wàbí nàmúzà jẹ ní wàbí good example ló ní kọfí hún wọn tí wọn mọ yìí ní. kàdáàlì kàdá àlìnákún kàdá ní wọn mọ yìí wàlẹ́ nìka kọ́lù ọmọ àwọn tó dé mọ yìí ká ọmọ tán wọ́sàtán lè tẹkùn mọ́lá ṣùgbọ́dá àlànà wọ́n yẹ kó na rọ̀ṣọ́ náà lè máa mi ọ́n ní kọ́ kuma were bi ini laxity ni mara ka extreme were mene mehin ni then were chaka tara hetan ni dabere doka hulu kol insanu dorifa hulu wa he dudu ku hulu kol insanu dorifa then were mene mehin bimana to wazna ka iragunni abina kana ummatun eh, wasat abi economy au na chekin dobi الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قوام where extravagant ni where stingy ni but like iná kan fẹ́ wọn náà wà lọ́sẹ̀ ni. bí wàrẹ́ mi rẹ̀ twenties ni dọ̀rẹ́ àti olùwà wọ̀tẹ́ oròtú òun lè ẹnu lómi kù. wẹ́ẹ̀ wà bàrà gbọ́n ẹ̀ka wà á ká ní kí àwọn ọ̀rẹ́ mi náà rẹ̀ mímú dára yẹn ń tàn dá ẹ̀rẹ́ ìdùkà yẹn dọ̀ọ̀dẹ́ àti olùwà wọ̀tẹ́ oròtú amma zai ga su atiyu amurmin ko lamrin kula wadda auragun na ikan wasu haika da wuce ne ne eh. in auragun na ikan ne atiyu allaha wa atiyu rasul قول الأمر منكم إذا وافق الكتاب والسنة إذا وافق الله ووافق الرسول خلاص أنا ما كسمه لك وأطيعوا الأمر منكم أطيعوا الله تسموا له تمام kada ku ati rasul man yuti rasul faqad ata Allah mun mereka hasan Quran wannan difassir ba'dahu ba'da so ira ko na ka anu merani ni political way of life ni ibada oni kuma we mare men ni anyhow we ma meka behori we mare shorten ni ibada oni ri ala tajhar bi salatika ولا تخافت بها وابتدي بين ذلك سبيلا فالأمر منذ بها كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فإذن الأم أنتم صلى الله عليه وسلم إذن يجب تكيري أرسل الأمر بالمعروف والنهي عن المنكر والإيمان بالله سبحانه وتعالى الله ويري يا كمري يا مسؤولي bí ti wá ẹ̀ka ara ìrìn islam ṣẹlẹ̀ màfúrú nǹkan islam oníkẹ́ wá ẹ̀nà náà ni ṣe àkọ́kọ́ àǹdí ààrẹ ni ǹjẹ́ àmàfúrú ká ìràgbọ́nà tó ń gbé àwọ̀ ọ̀dà iná ni ṣùgbọ́n òkè ìràgbọ́nà ya ń sọ ìyá kọ́ ẹsẹ̀ bí ya ń sọ ì alamuru bil maru wa nahi anil munkar ndi amagowa sun sọ al imanu billah ya mi ta'awanu ala al birri wa يعقون التعاون على الإثم والعدوان ونعوذ بكم ذلك أنت أجمعك ولك well ẹni nàgó anyi hezb hezb ní ẹni ẹni ọkùnrin yìí lóòkè àgbọn kọnọdé sọni àgbọn kọnọdé sọni ìgbàgbọ́ nìkan lọ́wọ́ sọ dọ́ọ̀lá ilé ilé rẹ̀ yìí dọ́ọ̀lá lẹ́yìn kọ́rọ́ náà fi ẹnì kí iṣẹ́ ọ̀mẹ́ yìí ìgbàgbọ́ yẹn náà yà àbùtí yẹ àmà àwòká yà mí ẹ̀rẹ́ máa mí ọ̀rẹ́ sàmà yẹn wọ́sẹ̀ tó sẹ́yìn náà zikirọ́ sànfà olùmọ̀ ọ̀hún. ẹni tí àmì rẹ̀ yà bí àwọn ọ̀rẹ́ máa rìlíìsì tí ọ̀gbìn ti rà ọ̀nì ọdún náà yẹ ṣe ìràgọ́ nínú ìràgọ́ ẹni sáà mi hún ni al'amur bilmaru wannan yan ilmunkar al'amur bilmaru wannan yan ilmunkar ọ̀nà bí tí ọgbọ́n tí rìsálà yóò tó múrí aláhì sọ́látù ọ̀sálàm tọ́ tóóró dáa níbi lórí ìhú ìwọ́nìta yàmà tó wọ́rìta anytime ذرع يوم لا تزال آه، لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يدلهم من خالفهم أو من خذلهم حتى يأتي أمر الله حديثا آني ثلاثة روايات نيري أنتم صلى الله عليه وسلم كأبو وما بعدك إيه طائفة رقوت شكو إني نظر من على الحق الظاهرين يعني مكاسا ترسو إذا ذلك قلنا ولكن هذا يهكا يعني مكاسا ترسو إذا ذلك حونا عظمنا وكنيمة ده يا عمي بمولي ذاو كاسا ترسو عن ذلك يا عمي لا يدرهم أين يسوى كوتوا أين يمكاسا نويتوا أدامي من خالفهم قلنا أجواني أين يمكاسا نويتوا aw mun khazalahum aw min kana wa wani ta en yan ka sanwa ko kutuwa hatta yati amrullah kuru bi kire mun ne ba fi waya kuru ni kiyamutu umma ni wi riwan in riwa ta don su mutu sallallahu alaihi ka kuru bi annabi isa o ci yato ya nabi isa o ci yato a wani mutu sallallahu alaihi ka le den na ka ne bi ta ka ẹ̀rọ mọ́tò òbí dídọ́ kéye ẹ̀hún náà ìní ẹ̀hún náà ọ̀dọ́ òbí ẹ̀hún náà ọ̀dọ́ òbí ẹ̀hún ẹ̀hún náà ọ̀dọ́ òbí ẹ̀hún. so ẹni pàṣẹ anáìka ọmọ ni yóò tún láyé ọlọmọ àná lọsẹ so ẹmọ ni ní lóò fún ọmọ ìrìnàgbó láti kọ́rọ́ náà ẹ̀mọ́ ọ̀hún. وهذا الامر بالمعروف والنهي عن المنكر مما هو ايوه اتامرون بالمعروف الامر بالمعروف انا كفان اتامرون بالمعروف وتنهون عن المنكر اتامرون بالمعروف اهم اتامرون بالبر اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب أفلا تعقلون واك هذا نكرم ويزان لنكم دي جايموام تبوي دي جايموام شاف تاتم او ني ستيف بو كامي كامي كي ستيف من تو ميت صلى الله عليه وسلم أبلاي إذا كويت لمن يتحدي أنوسا أمو ياكا نبي جايب المزمن كم الليلة إلا قليلا نصفه أو إن كنت منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا ماذا bí mo yàn mi tọ́jú ẹ̀ ń tún mo yìn àmọ̀rò kọ́ kó sọ́la máa ń tẹ́ ọkọ̀ tẹ́jọ́ dọ́ kó sọ́la mo náà tún mo yàn kó tẹ́ rẹ̀ yẹn yín tiẹ̀ la ọkọ̀ tẹ́ la ọ̀dà kó sọ́la tẹ́lẹ̀ ọ̀dà náà dé ìkọ̀rọ̀ èyí ọ̀dà náà dọ́rọ́ ń léyìn ẹni malẹ́kẹ̀ dùbúrú ìdá ìkótọ́ náà kó àwẹ̀ ìdọ̀kọ̀díjà kó ra ah, ká á bí àkótó wọ̀ dọ́kà mọ́tò ahùdín náà mi yá fàdíjà nítorí àkàrà ìṣàn fàdíjà rọ́jọ́ lọ́wọ́ àná ọkọ̀ máa rọ́ṣùkú ara ní tọ́jú ọ̀nà

àbọ̀ ọ̀ntẹ́ mi stress ọ̀nà tó ìkọ̀ ọ̀nà nù ọgọ́dún lè ka ọ̀gọ́mọ̀lá ìmìlẹ̀gbọ́ stress ọ̀nà ìtẹ́kì bí a ní six steps ẹ̀sẹ̀ náà mi jẹ́ máa summarize kẹ́ni ní ọ̀rọ̀ ní èyí yẹn náà ìta ọmọ yóò fi yẹ kí a ṣe é brush through kí a ní six steps ọ̀nà ìka ìtẹ́kì ọ̀nà ìka àbáyọ yẹn ọ̀nà ẹ̀yẹ lọ́kọ́ ìyẹn ń gbọ́ نسياه شخصية المسلم معنى فرد كل مسلم كل مسلم أو تين وان to be an ideal Muslim هذا الوقت ممانك أو كل مريا نايكا إذا ذكر الله وجلت قلوبكم جاء هي مريا يا وجزي نما كل مريا نايكا أني أني ريكا إلى نوزو إذ من نظر wa se mura so bi enwa wo mo ni wa ka kon tan mo ni ke ono na ki da da ono wa ma ra ya do wa ma so ka wa ni baitul muslim wa kalmi shi kalmi ko ba ka wa mare iracho so ai e ina uri nya ki nyonya and this is where it starts aya mo na go like ke usun wi na man do to asunyo amma haramu wa ka wanyo damu yau na ko anna lahu min salih wa ka usanu kwazi al amru bil ma'ruf wan nahyi anil munkar ani to ba sai mu konan ana kai aburo nyin mu kina ba ndure ko mun yoka ka abawnin kunu amiran bil ma'ruf wa kunu nahyan anil munkar eh eh ولتكن منكم بعض جاء نتاي ناونين ولتكن منكم أمة يدعون إلى الخير يبقى يتعين ونمو أنا كفا أي ما أنا مكرنا يتعين ونمو دين يوم رفع وهي كسنو الكواجة ونون so wá tẹ̀mú jọ́n bá tẹ̀mú jọ́n rẹ́màdé kúrú bá àbọ̀wọ́ ẹ̀rù jọ ẹgbẹ́ lè fi kànáà lọ́sọ́nà ẹ̀yìn wọn ẹ̀ mà nyọ́ nìfà ẹ̀ àwọn nkátá kẹ́nu àti kò wẹ̀ ní. so ẹ̀wọ́n náà ẹ̀wọ́n yẹn ní ní ìtumá ní o alhamdulilayi máa dọ́ àfọ́nì máa bẹ̀ yọ wọ́n á bá bọ̀ jọ ẹ̀yìn mi jọ ẹ̀ń òmùlẹ̀ náà ká àti wú ọkùnrin bá ń kiri mí nà nìfà òmùlẹ̀ ọkùnrin bá ń kiri mí nà nìfà láà bá ń náà tún ọ̀bà lẹ́kùn mí nà nìfà ni ana ka owo ino nyene an kuma sen ino nyene awo le mzo da tu sana bo ko ti sorry alaikum bi zati din to adin mo wa me e mo so no wa ze o za nyo nani ona mi ne ko na amru bil ma'ruf wa nahy anil munkar anya ju wo da struggle ya mi struggle bana na nyenye na na ka o ha wa ran ta ke no wa ja mi ni to lu ko no ba ro ro ni ri ri mgbe na m strọgụ nọ na m awa dị wee yi ihe onye na wata nwere itinye nkọ nọrọ na anyị mi awa ije ndị onye nye na ya onye kwụsị trafikin ndị onye ewu fodo establish good islamic home ana ka onye mkpete n'ihi dị ọmụmụ ozi ya n'ọrụ kpọrọ mkpete ahụ nye n'ebe ọrụ otu akara ya ihe a ẹ̀rọ eh, gbogbo ẹ̀yẹn ni kò ní àfihàn wọn rẹ̀. ọ̀hútan ọ̀rìkà bíi ní mùsùlùmí alùmọ́sùlùmí. ẹ̀wá ní islamic home lọ́sọ̀ náà ní islamic home lọ́sọ̀ náà ní islamic home tó àbá ẹ̀yìn muslim family dé wàbẹ́ dé àhẹ́wọ̀n ọ̀rìkà mùsùlùmí alùmọ́sùlùmí islamic community nígbà tí sẹ́ẹ̀sì àwọn tó mú ní jù dára nìyí and then ọ̀tá àná ọ̀rọ̀ náà jí steps wọn nìyẹn ju ẹ̀rọ náà na staff wọn ní steps àbẹ̀hẹ̀ ẹgbẹ́ kùnyà kìdì á kàrí àkìdẹ̀kẹ́ ní àbẹ̀hẹ̀ wá staff àkìdẹ̀ lọ instead ní wọn ọ̀dà yẹnu ní establish islamic home islamic home náà náà nílé islamic symbolic representation of that àkìdẹ̀ àti èrè òní hama and for me what we call mujitama al-muslim a different Islamic community. Then ọgọ́rùn-ún náà ọ̀bìtá ti ní ìfọ́nì ní alharaka al-islamiyya Islamic movement. Ẹni Islamic movement. Islamic movement kan Ghana kọ́ àyín lọ́rẹ́ ìtúká okay ẹ̀wọ̀n ẹ̀wọ̀n yà á hàn ọ̀dọ́rùdì àwọn yìí ẹ̀wọ̀n rẹ̀ yà á hàn ọ̀dọ́rùdì àwọn yìí yanni central coordination ani kò ní ìmọ̀tò lọ́sọ̀làm nìyẹn inú màá nù yé kaka ọ̀tọ̀ náà ìlérí kú yóò sàwọn dọ́ọ̀n ọ̀gá ẹ̀wà ẹ̀wọ̀ ọ̀gá ẹ̀wọ̀ kọ́mọ nìyẹn ọ̀gá dọ̀ àwọ̀ kó wa lẹ́nu ẹ̀yìn the central commandment comes from the word madina na we see for islamic africa ọmọ náà ìjà náà hún mọ́sán bẹ́ẹ̀ náà ní sáàhí àtẹ̀jìdéèd wọ́n yẹ ohun ọkà revivalism wọ́n yẹ ohun ọkà nọ́bí renaissance àti ní community ẹ̀ nẹ́nu anáfọ́ mi movement and let's try kí ni meet people aware of kẹ́ni ìmánìyẹn let's sell it that idea. àbí mú ìtànà sí establish islam sọ̀rọ̀ ọ̀nà lítò ìsànà ìtọ̀híyàtì àdàmìyàn global islam wọn máa kàn lákọ́ àní pé àwọn nàìjíríà lẹ́nu sàtọ̀ rẹ̀ wọ́n á ní àzàhí kánà wọ́n á ní àzàhí morocco wọ́n á ní àzàhí libya wọ́n á ní àzàhí cameroon wọ́n á ní àzàhí america china everywhere. And Islamic global globalize islam dot uh, now this is common month alhamdulillah mun ne ka eh anyar na ka amen ebe na protest islam isi ko nya ni anytime ona bika ko mun ni enye do kunya ana khalifa ẹ̀rẹ́ ni khalifa òkú mo ní they will be in disgrace no disgrace wọn ní ìní àwọn àdúrà wọn jẹ ní. àbádúró kan tó mú sọlọ sọlọm ọkà ka al'imamu juna suna hada ude shin dorin ogura amurka min wara'ihi yuqatilu al-muslim yuqatilu al-muslimun wa yudafi ka behind this shield bimana behind this imam ẹn ni fight the defend ẹwọn ni then yahudi ni ẹ eh, wo this hadith ẹ eh, this concept ọlọmọ tẹlẹ ẹsùn nìkan akọnyẹ ni that's why finally wéyìí rí mustapha kamal atikok laanatulahi alayhi dey use am dey destroy ọ̀nà gbọ́nà kéwù lọ́sọ̀rọ̀ ẹ̀tẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ kọ́nà ìkéwù dey use am dey destroy eh, our islamic caliphate a talking finally. Jongulo wrote contestant Wadarewa death sentence. Kamu Jab death sentence. But Udukunareka Eka, we are going to use the Muslims to destroy the Muslims. Ah, he did Sonya Afrika. Uh, ele finish down dunya am hen. Okay, and now we finish. Ene awen wa wen. Look, I say we must how many people on the very Jews Rahon Zeka how many scholars are now work for Jews thank you they are working for them and then they make a work for them this is known after Arab Israeli war Eman confesses yọ́nà èyí tó wáyé kómúrìkì ṣẹlẹ̀wé jews ẹ̀nẹ́yìn ọ̀yà ẹni èyí is our state of israel akai palestine is ẹni israel around but they make you you are working for them tirelessly àwọn náà mọ́lú mẹ́ta ọmọ hajji ọ̀rùbá ìbádìí iná káyánà ọ̀nàwé usman ibn fodi rahimahullah ẹni wọn nuru lalbab ẹni ẹni tí a fi jihad nìran ká a ṣèdá náà tọwọ́ ni ṣèdá náà dábàá tọwọ́ ni ó tó tó àtó ṣètò àná kó mọ́dọ̀ náà tọwọ́ àbí mọ́ àwòkọ́ nà mọ́ àbí àbúkù mọ́ ní ẹ̀kọ́ ìkọ́ni ìyẹn bọ́ọ̀lù nǹkan àtọ̀rọ̀ ni. So any Jews in there in this concept. So they use you to destroy yourself. When you see Mustafa Kamal Ataturk, let's finish caliphate. A talking. Finally. They are Masauri Katanya Wamadini. Banya Zina Masauri Kanyon. Avne, avne use, let's destroy Khalif Khilafa. Under the name Masauri Kanyon. Ẹ̀dá òrùka yàtọ̀ àṣà ẹ̀dá kàmàkọ́wẹ́ ni. Ẹ̀wà they don let use that's this how i am i no use one And ẹnẹbi ẹni ní kingdom of saudi arabia ni ẹ náà mọ̀tòrè kanyọ ẹni ayé kò jihad one wajen ni ẹni sẹ́ńtúrọ̀ ní ìnana wọ́n ní ìhùnà ọ̀gbọ́n kan ẹni náà mo rí use globally ẹnẹbi ẹ̀wọ̀n náà ní شهيد الإسلام حسن البنا رحمه الله شهيد الإسلام سيد قطب رحمه الله سيد شهيد الإسلام al-Istanbuli al-Farraj ẹlẹ́nẹ̀n ẹnẹ́ màtúwòrì but láìka uh, Saudi lọ kí n káhàdì yẹn amúlẹ́gbẹ́ rán like ìwé òyìnbó ní jíṣọ́ ẹ bìmẹ́nì ni. àwọn ọ̀rẹ́ mọ́ ní sheikh islam muhammad ibn abdul wahab rahimahullah àwọn ọ̀rẹ́ mọ́ lọ́rọ̀ àmì bá ní ìzọ̀ lọ́wọ́ dẹ́sẹ̀ bá àwọn òrìyìn rẹ̀. because ìjọ́rẹ̀ ti tó àní ìlọ̀tẹ́ ń tábà ẹ̀ ní lọ́kọ̀ wọ́n sílàmù ìsìlámù ìlàbà náà ní ẹ̀rùkọ̀ ìlọ̀ ìlàbà náà rùkọ̀ yẹ kọ̀rọ̀ now is a na nara na is a jew dey destroy lẹ́yìn animation ọ̀sẹ̀ náà islam dey destroy anụ na ɗani ne ayaka shababul musulmin yan liba alaike zanarin akida su an na fida ja a kare akida da su ja a kare shirk za su rayu rayu governor rayu governance politics da shahun nan don maki shirku yi nan idan hura kare shirk a na haiba a ranar mome ọ̀nà min al-mujaddid Usman ibn Fudu rahimahullah ìjọba Nàìjíríà dọ́kà àwọn ọ̀rọ̀ bọ̀bọ̀ jàre fún àwa ẹni kó ẹni àti bọ̀bọ̀ náà rìn jàre ọ̀tọ́ káàkó ní oṣù kan rìn jàre ọ̀tọ́ òkú mi lọ sọ̀rọ̀ clear ni wọn náà bí mo ní ẹ̀dọ́ ọ̀sọ̀ bí ìṣẹ́jì ni wọ́n mọ̀ ní yíyá ni sọ bí ìṣẹ́jì ni wọ́n náà ẹ̀kúrà náà ní bíládì Sudan ní Nàìjíríà rẹ̀ ẹ̀kúrà náà náà Sudan kọ́ọ̀kọ́rì wannan an wuri ne da dahunan dahunan ana wata ce ko kadara na wata kanar nigeria da ka abu wahala na mai mono da kana ku so ko so kalihi adan nan Allah mo ni nani ko ko san every century di wuri so na ko te kore mo e na me para hu enewe e mo na ka ya hi sanin hasan al ẹ̀jẹ̀ ahasan abdulna mẹ́ báwọn dín bílẹ̀ ọ̀fẹ́ ti trial externally and internally jamal abdulnasir anabedi training kékeré was part of the movement before ìjọjọ ní government like ọ̀nà ọ̀nà ìfún ìṣẹ́ni kékeré the president ordinary sayid kutub rahimahullah ọ lè go ọ lè láti ní ọ̀dá ka igi ìlànà life imprisonment dọ́kà ń hù àwọ̀ iye lọ egypt náà káàkó lọ islam ọ̀nà ẹ̀ káàkó àtọkọ̀ náà láti sixty years and above no matter the crime ọ̀nà ọ̀mẹ́ àtàwọ̀ àìká bá gùzìgbẹ́dọ̀ òkú die natural death dọ́kà ọ̀nà ọ̀dọ́lọ̀ ọ̀nà because ọ̀nà náà wà now ọ̀nà ọ̀dọ́lọ̀ ọ̀nà except ọkùnrin tọ́bí lu ìkúlẹ̀ ọmọ kòṣòrò. With every general rule, there is always an exception, except Keikutu, Awa, Bahangandawam, Kakonim. Look who can be troubled, that Kwame one eh, this is history, historical fact. Then we pray for Salakene, eh, oh no, my name is Togo. Now, there I am a soldier non, that's a looking movement, it eh, is not son. Ram Ajin, Ahuana Nai Muhammad Kutu, Hafizahullah. Oh yeah. Muhammad Kutu Kutub ẹnẹdúrọ̀ ẹsẹ̀nà wà á kọ́kọ́ International Islamic University Medina ẹnẹdúrọ̀ sílábọ̀sá ni Muhammad Kutub. Máa ní cassette ọ̀nà ìdílé lẹ́tọ̀ ẹ̀rọ. Máa ṣe ọba tí ní kòló ẹ̀ ti ṣẹ̀rí àn bọ̀tùtùlé ajé ní ti Hawari. Ìfẹ́ àhẹ́ ọ̀nà ni ó ti Hawari jọ yìí. Àmọ́ ẹsẹ̀ náà ń kọ́ dán lọ́wọ́ Hawari jọ náà dúró àwọn plan and everything enemen ikhwan muslimin na de jamatul islamiyya madina munawwar eh before no matter express much kawai nan ina jin ana masaurika idan mutum yana koyi da yadda kuma ya kuwa kuwa ta ka kama man yi choko kuma na jin dani na kwefen Most of them are scholars from Saudi Arabia. Anya na kewuke etere i Saudi Arabia na Abu Usama ọnọ na America. Then anya na nawo n'ihi Saudi ọnwa jini. Sẹ́mi kẹsẹ́ kọ́ máa tó kù ní sọ́rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ìtẹ̀rẹ́ inú mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àgọ́kọ́ anyẹ́ ní ìyẹn ní ìhẹ́ wọn. Kánà kẹ́nu Àdáni Usaimin ní Báàlú kuma lẹ́tírà kí ni lẹ́rìnẹ́ni tún àmì lẹ́rìnẹ́ni pàṣẹ fàtàwọn yìí against the mujahidun. mujahideen ẹni wọ́n ti fi ń pàṣ olóyè kú lẹ́tẹ̀ ṣẹ́ka ní gúrùpù anákọ̀ọ́sẹ̀ dé àbọ̀ mọ́ wọn sí di bá náà subhanallah subhanallah ṣùkọ́ mi yẹn náà ọ̀hún sáà sáré di bí bẹ́ẹ̀ lọ́n ká ọ̀tọ́ mi gúrùpù àwárí yìí dé ọ̀tọ̀ publication. tanzania ni wọ́n ta albania ọ̀rẹ́ ní jami'atul islamiyya madina munawara ba hose ya fito fa hasan albana sai kudu gani ruwanu kan wani ka enel ihwanu shaya ihwanu muslimin ihwanu shayatin ne aw manika muhammad kutu boy isa ubi mono ayo munako san kawe nyege ka be du kuya me ihwanu shayatin ko tu gani ruwanu when history lọ́wọ́ kan sẹ́nìmẹ́ sẹ́nìmẹ́ present day people ẹni yí anájọ́ ìmí party ẹni fún mi islamic party tó pa egypt ẹni akẹ́kẹ́ ni kọ́lẹ́jọ́ náà fi kọ́ ojú gúgú tó ẹ̀kọ́ ìlẹ́rìí ìwánu mùsùlùmí náà ni ẹ̀rẹ̀ original ìwánu mùsùlùmí náà hasan agbana sí ẹ̀tọ́ ọ̀nà lọ́wọ́ ká ká ká rọwàn albani jí hadith nkáyé wọ́n tún mú sọlọ́ọ̀sọ́lọ́ wàá kó okùnmùnà náà wà wàá kárẹ̀ dùlẹ̀ sínú àwọn tó kúrò kúrò jọ kàkà lẹ́nu ìlọ́dọ̀ lẹ́nu àkàrẹ́ ọ̀rẹ́ dání ẹgbẹ́ ń dọ̀wọ́ ní lẹ́kẹ̀ẹ́ ló pín ìjẹ́ ìmú wọn kà á sẹ́yìn tó gbọ́n lórí ìdí. ọlọ́pàá máa ní kàwé ká dáányọ́ lórí ju ẹ̀ ìrì dọ́sánù ìwà rẹ̀ kọ́ ẹ̀ tó fẹ́ ń dọ̀ àgbẹ̀yàn mara kà ló dọ̀ tọ́dọ̀ àná ẹ̀gbọ́kọ̀ dọ́ ẹ̀lẹ́ni ẹ̀gbọ́kọ̀ dọ́ ibi bá. ìfẹ̀mí ọ̀nà a hussein su ka manyan kwasu da tawan ne ta afi military bay wato ina e te a kowani american military bay ina e nayan ana bombo military bay na yi saudi ko da ana bombo iraq ko za ana bombo afghanistan ko za ana bombo palestine waje ne sebe sai e ka subhanallah yayin ne kwasu da tawan nan na yi on that. Ayo, mba, za na mẹ́lẹ́ta ahịa ni sẹ́mi na bẹ́ẹ̀ nínú ni ẹ̀nà àbẹ́kẹ́ ndẹ́ ònyẹ́rì kìí pípọ̀ tẹ́ ẹ̀kí sẹ́mi nínú nínú ni àmà náà fọ́ sílẹ̀ tọ́wọ́ ni ahịa ni sẹ́ abọ́ ẹ̀hó ọ̀n ẹ̀wọ̀ wà á nyọ́ níbi bọ́ọ̀nù yà ọ̀nà rẹ́dìn ká ọ̀nà submit ẹ̀dọ̀ wọ́n kó jáàlù táwùrù kọ́ àmì lẹ́nu táwọn kàfẹ́ ẹ̀ńjẹ́ náà wọlé fún mi kájìnà hàdáhàdá ọmọ ni èyí wọ́dẹ̀ ya wing ka ẹni ẹ̀kọ́ yẹn fún bóòlù sí òní ẹ̀wọ̀n lọ́rẹ́ kì í bẹ́ẹ̀ ní that àtàkàn sí ní kọ́ náà so so many fatawa náà náà yẹrẹ sọ ọ̀nà tẹ́lẹ̀ ní mo náà ọ̀gá ọ̀gbọ́ ìwọ́ so ìrírẹ́ àwọn bọ́ọ̀lù ká èyí máa kàyí náà fún àbíkọ́lẹ̀ yìí òní ẹ̀yẹ náà mi amúrò bẹ̀lẹ̀ máa rò ya pomori kumu na wa fi tinu do no ya bi na gona ka ha no ya ya do dan do di kira re markaz ahlu sunna wal jamaa markaz o min center center for ahlu sunna wal jamaa center for ahlu sunna wal jamaa isi wa gwan ko te and isi e bi do wa e tora won and omori hoye ana ko inaya but the general motives are ah, by ẹ̀mí imam maduan ka wọ́n sọ́wọ́ wọ́n máa hàn náà múlò náwọ́ ọ̀sùn sùdọ̀ sùdọ̀ màtírí yéèjì ká iye sixty nine ìdúró mu yìí and page ninety nine kìdí ní èsì kìrọ̀ sí ìwúrò dùn náà ṣìkà náà rìn. so and this is our akida and this akida be heredity it trade am with any person bí ẹ̀rẹ̀ mọ̀lẹ́kọ̀ àkùyé ti dànù tí yìí bí àdọ́kì ìsọ́nì ìkó yára pọ̀ ẹ́ ìsọ́nì ọ̀gọ́nà àyọ́nẹ́ anyẹ́ àbẹ́nà ìkọ́ it is sacred and the sacrilegiousness don make so many sacrifices yá mẹ́ ẹ̀wọ̀n nínú akókò ẹ̀ lónìí máa ilẹ̀ náà náà ilẹ̀ náà is international anyi ìwé anáìkè wọ́n ní internet ní download dání wẹ́ẹ́ sì kọ́ download website ẹnu rí www.abufasir.bizland.com abufasir.com ọ̀dẹ̀rẹ̀ ìjẹ́kùrù kan lọ́gbọ̀sí ìrànmọ́nádún host and ẹ̀ka ìhost lórí nǹkan ní nànàbà eh, web dọ́kẹ́ web ní kó da abudasir.googland.com ìwé náà ìjọba one hundred and seventy pages ìdánilọ́rí sífàtú tọ́ ìfàtú mansura àti yẹjibu àtúkàsir sawataha sífàtú tọ́ ìfàtú mansura àti yẹjibu àtúkàsir sawataha the qualities ìbìrà anáìka iragonon tó múlí jù wá kẹ́nẹ́kẹ́nẹ́ bá hàn politics ẹ̀ní ẹ̀nẹ́yìn ọ̀nyí ẹ̀nìragonon anáwùwá jìbí ta wà fẹ́ẹ̀tì náà jọ́ ìní ẹ̀ndọ́ ọ̀ṣọ́rọ̀ rò tó ìwé nọ́nọ́ mi. so ìjà àkàrà yìí náà lọ́sí players nìyẹn ẹ̀mí pay ta islam láwùrọ̀ ká ẹ̀ pàṣẹ fọ̀tàwá on how to get islam down. anyị ọgụntụ n'enyi anyị sheikh onye a ọrịa saudi ọnwa jim ọnaghị sheikh hassan al-halabi aliyu ibn hassan al-halabi aliyu ibn hassan al-halabi o mwe gwenori al-bai'a bayna albai'a baina sunna wal bid'a liwa no yawo wona wono so ka e kun sai kolom rago luwa je do ke o rago ni ana lai be ha tan tumulika ko be ha ta mhm rago na iba na rago na ke ba ko gudu kin kin imamru bil ma'ruf wal nahy anil munkar wal ahadith muttafaqun alayhi buhari wa muslim bi lafz mutanawwi'a lafzi ni nyɛ na hadisi na bɛ nan ɔgu zuri ni yuzi hinɔnyi agota nka ne mi ka ewu esi ama mu na ɔntɔmuli kɛ dɛ hɔta abɛ dɔ they will be somewhere somehow anaba jɛ tere so yɛrɛ they are held up ne yɛrɛ na na ɔba zigiwa ɔna akɔnkɔta tiwa ɔba ezigiwa ɔno na aba wa anɛtɛ koro ọdị ka ya ma ore tutu ya dọkịta ya ụwa ndị na-anyị akwụkwọ amịrị abụ ma ọ simiri ya umuri hin ọjị Aliyu ibn Hassan al-Halabi inuwan albai'a baina uh, sunna wal bid'a page 96 wani prince ana maktab al-islami kaka kira na lóun náà sílẹ̀ ibẹ̀ nù. dọ́kà bẹ́ẹ̀ kó ti ibùnú tẹ̀míyàn ní kìmá àti náà bùbá sí ìrìn tàbí ṣó ìtìlẹ̀ nù. Aka wakad wahama Ali ibn Hassan al-Halabi fi kitabi Aka Ali ibn Hassan al-Halabi onyi waham onyi confusion ini zana no ka kanori albai abaina sunna wal bid'a page 96 alẹ́lẹ̀ àrọ́dà fi hì aláìkúwé náà olóòsì náà nìka àni yóò bù tìlà ṣẹ̀rí àtọ̀lbẹ́ à wọ́n sì kọ́ nọ̀ká nìka ẹ̀ ilé tíwárì ní olùdíọ́ kányìzáhì ẹ̀yìn iná di ṣẹ̀rí islam kányìzáhì bẹ́ẹ̀ à wọ́n ìmárọ̀ àti ọ̀yìn khalifa ẹ̀rì khalifa mi hákẹ́nẹ̀ ṣùgbọ́n ìkọ́ nọ̀ká ẹ̀yìn ìzáhì khalifa mi hákẹ́nẹ̀ ẹ̀yìn ìgbọ́n wájú ẹ̀nẹ́rì khalifa ni yá àyín mọ́lá ọmọdé saiful islam mọ́lá umar hafizahullah wàláhì ẹ̀zọ́ ẹ̀mẹ́rẹ́kẹ́ mẹ́yìn ẹ̀yà ni abúrábọ̀ mọ̀lá náà ẹ̀kọ́ ẹ̀ńdà ojú ẹ̀dọ̀ ka wàláhì ọ̀nọ́bi amirul mu'minin àbámẹ́ wẹ́rẹ́ mùjẹ́hìdì náà ẹ̀yà lẹ́yìn àbá dúdámẹ́ gbọ́mọ́ dára ka mọ́lá umar and òun yóò fi lẹ́kẹ̀ẹ́ náà náà sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ́ ẹ̀dín profile am who is he man maula umar bawar maula umar kenan ba su karu wa jazikin nasu ya fi yan hawari ba kwaro kenan an yi kuwa na yan wanyan masu gobe duk kwata na ɗige ya fi in wasu da giant man ndị giant man tun zai zaune na nufi ta aunin ya kenan life profile land ni ewu ya nori ni erike ọnọka a na ewa miru momini ni kenan ndị majalis ananyi over 250 dollars improvement out of the world seven ten twelve ọwọ bi amuse mu ni just bẹ́ẹ̀ àyàn. bẹ́ẹ̀ kò yín fẹ́ bọ́ ka boko mu nana gaba dẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀ àyàn fún pẹ́ẹ́tọ́ orí saudi rẹ̀ ulama unajid. so kẹ́yìn sí àhín pé a kẹ́yìn sí àhín amil khalifa kenanin fẹ́ẹ́sì kọ́wọ́lá ibnu tẹ̀míyà kí wọ́n náà kàkọ́ ọ̀ bàrà ilé oníbùn tẹ̀míyà kà ma lam yakun ana kiyar ti bun tani a kawono gobara inu yana nan ni page 96 wa nisba ilayhi ma la yasihu anhu ani kono si gi ibn tani enun ana ka e authentic e je hun ibn tani ya ka waka نقل عنه قوله بحضارين هم ابن تيمية إن هي نقع إني مجموع فتاوى majmu'ul fatawa volume